adámiláre ayọ̀mí pọ̀ ọlámilé tẹ̀wọ̀n kò lára ńlá bí ẹ fáwọn èèyàn níwèé olówó fún mi sọ mo díráyọ̀ olówó pè mí dire ayọ̀mí dé ẹ́ ayọ̀mí dé abọ́láńlé olówó akẹ́mi olówó dùn mí nínú olówó ọlámilékan máyọ̀wá wọ́n wá sọ wípé oríṣi ọmọ òun ni àdìsá alhamdulilá ọlọ́run kò ṣe ní ọ̀pọ̀ ìdòdó jálẹ̀ kò sí oore tí ó tó ọpẹ́ sí kò sí oore kan tọ́lọ́run bá ṣe fún wa tí ò jẹ́ pé ọpẹ́ ju oore náà lọ ló fi jẹ́ pé gbogbo ògbà tọ́lọ́run bá ṣèyàn lóore alhamdulillah la máa wí lórí eléyìí náà a ṣe alhamdulillah bó ti wá jáyọ̀ yìí kọ́lọ̀n yóò jáyọ̀ kalẹ̀ tẹ́mọ̀ pé ẹmọ̀ wípé ọmọ tó pa ẹnìkan lẹ́rìn ó ti ń pa lẹ́kún lónìí ọ̀láyé ó fún ayé ó fi pọ̀ ọmọ tó pa ẹnìkan lẹ́rìn ó ti ń pa lẹ́kún báyìí kò sì kúrò láyé ká sọ pé wọ́n sí ni in tó fà ní pé ọmọ èèyàn kan sọ wípé alhamdulillah ní kò mọ rírì orí yẹn gangan kò mọ sórí yẹn wọ́ọ̀dù bóyá fi kọ́kọ́ lọ ọ̀tọ̀ níbi tí mo ti fẹ́ gbé ìbọ̀tẹ́jẹ́ lọ sínú sóra forty two sáàtù ṣòro ti ìkan yẹn láti àyà forty nine. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان لله ملك السماوات لله ملك السماوات Líláyí Ọlọ́run ló ní kápá sánmà àti ilẹ̀. Yàkùlùkù máa yẹ ṣe. Ọlọ́run bá máa dá jáde tó ṣe déédé àwùjọ wa èyí tá ń lò lọ́wọ́ àti kàná àti tọ́lá ńgbàtàwà tó wọ́n bá sílẹ̀ mọ́ ìyá pọ́lókò máa yàṣà ọlọ́pàá máa dá ń tó bá fẹ́ ọya ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ìpele mẹ́rin tàbí dátọ̀ inú ìgbì nínú ọ̀rọ̀ náà alákọ̀ọ́kọ́ yàhábù ọlọ́run máa fún ẹni tó bá fẹ́ ní obìnrin obìnrin bí ọkùnrin kankan láyé kódà ìbá fẹ́yàwó kọjá ìbá kọjá àlọ́lọ́ ọgbọ́n fẹ́yàwó kọjá mẹ́rin kò ní bí obìnrin irú ẹ̀ ti irú ẹ̀ ti wà ẹlòmí ti ọgbóbìnrin gbóbìnrin gbóbìnrin gbóbìnrin tó sì bí tó ti láyé nù ẹlẹ́ẹ̀kejì wáyá fún ọlọ́run ti máa ń fún ẹlòmí miin ọkùnrin ọkùnrin bi bi bi bi mi Nígbà ní ọlọ́wà fi wọ́n ní kí ni wọ́n bí ìbejì ọkùnrin àbà ọkùnrin kan obìnrin kan ọkùnrin méjì obìnrin méjì nígbàtọ́bà bí mi ọkùnrin lọ́kọ́ bí yóò tún bóbìnrin ìgbàtọ́bà tó bí ni yóò tún bọ́kùnrin practical ويجعل من يشاء عقيما ẹlẹ́ẹ̀kẹ̀rẹ́ la fẹ́ sọ yẹn ẹlẹ́ẹ̀kẹ̀rin wọ̀nyá jí àdùmọ́ yẹ̀ ṣáwó àfihàn ọlọ́run máa ń ti ẹnu mí ní àfihàn bìláìn àfihàn ẹni tí ò ní ọlọ́run máa ń ṣe ẹnu ní àfihàn kí ni túmọ̀ ẹni tí ò ní bí tó ti kó láyé kí wá ló fà tó fi pé ọmọ èèyàn wá sọ pé kí ló fà sọmọ èèyàn ti sọ pé sáàmọ́rọ̀ ìbọ̀ jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ náà wọ̀nyá jẹ́ alùmọ́ yẹ̀ ṣááwú wọ̀nyá jẹ́ alùmọ́ yẹ̀ ṣááwú àfihàn إنه عليم قدير náà kíkà máa bọ́rọ̀ bọ̀. wọ̀nyẹ́jẹ́ alùmọ́yẹ̀ ṣáàwò àfihìmá ọlọ́wọ́ ṣe tó bá fẹ́ ní àfihì tó rà 42 ni mò ń kà yẹn ayà 49

nígbà tó jẹ́ pé remote control àti sánà ló ti wá ẹ wo iye ẹgbẹ́ parí ogun ayé wípé ogun ayé ni òjò bímọ tó sì sọ̀rọ̀ ẹ̀dọ̀tọ̀ ọlọ́run ọlọ́run sì kọ tẹ́lẹ̀ pé èmi jẹ́ fẹ́ èmi máa ń ṣe ẹlòmíì ní àfihàn èmi máa ń ṣe ẹlòmíì ní àfihàn èmi ò lè má jẹ́ kẹ́lòmíì òfin mọ̀ ọlọ́run tàbẹ́ sọ tẹ́lẹ̀ is never a God of, of confusion. he never convinced us sọ wípé ah, ah, àmọ́rú ọlọ́run lè ó sọ tẹ́lẹ̀ o wàyá jẹ́ àlùmọ́ yẹ̀ṣẹ́ àti ìmọ̀ ẹ wo èèyàn tó di ọ̀tọ̀ ọlọ́run látara pé èmi ò se ní ìbímọ ẹ wo èèyàn tó kọtọ ọlọ́run torí pé mo gbọ́dọ̀ bí ní ọ́mì àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tá a bá wo ara wa gangan kó tó di bá lẹ́nì kejì àwa lẹ́nì kẹta ká tó máa pọ̀ sí àwa gangan tá a jẹ́ nìkan tá ń wòra wa àti ìláyà àti ìlọ́mọ ó tó ká wòra wa ká sì dúpẹ́ fọ́lọ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ẹ wo suratul mu'minun látara kejìlá ìtura twenty three látara kejìlá ìwọ̀lọ́kọ́dé kọlẹ́kúnlẹ́ ní ọlọ́run lá a fi ọmọ èèyàn ká dá ọmọ èèyàn fọlọ́sílẹ̀ nìsáànà ní kọ́ọ̀lá fún ìsìn nínú àmà tààtún jiná tààyàn korokoro tó mẹ́jẹ̀ àná eléyìn ni bàbá náà Adam lọ́wọ́ bá ń rí fáàtí a ti ọmọ èèyàn ní àtọ̀ bí kọ̀rọ̀ yẹ́màkì àwa ti paná sáàyè kan lára obìnrin òmìnà ọlọ́pìnà ọ lẹ́yìn ìgbà yẹn ní ogójì ọjọ́ sátọ̀ tó wà ń di alákọ̀ ìyẹn ni ẹ̀jẹ̀ kíkí fún mọ̀kọ̀lọ́pìnà alákọ̀ta lógójì ọjọ́ àwọn aṣọ ẹ̀jẹ̀ tí kí asọ́jú bá sí ẹran kékeré kan ìrọ́hìn nínú àkòrùkẹ́ obìnrin pàpàlọ́kẹ́lá alìmọ̀dùgbọ́ta àwọn abọ́wá lẹ́yìn ogójì ọjọ́ mìíràn àwọn aṣọ ẹran bá sí kékeré yẹn asọ́jú ìrọ́mọ́ eegun lásán tó jẹ́ skeleton lẹ́yìn wá gbà náà mọ̀kẹ́fẹ́ òun náà bàtẹ́fẹ́ òun náà ní ikọ́ mọ̀lá ọmọ awáda ẹran fún eégún yẹn padà lẹ́yìn náà kọ́ Pọ́lípọ̀n ààbọ̀ awá sọ di ẹ̀dá mìíràn tuntun, tọ́tàbàrọ́ kan lọ́wọ́ pọ̀lọ̀pọ̀lọ̀ kí ọlọ́run wá gbé tóbi fún rẹ̀ nípa dídẹ̀dá. Torípò nìkan ní, òun nìkan ládẹ́dá, sáyẹ́ǹsì nìyẹn nínú holy Quran nípa bá a ti dá wa ogójì ọjọ́ kọ̀ọ̀kan yẹn tí nǹkan yẹn sì ti wà bó ti wà kó tó máa yí padà ó ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala torí pé nígbà tó di ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ṣe one hundred and thirty days nígbà náà wọ́n wá rán mọ́lákùn sí nínú àmọ̀lẹ́ka Ọlọ́run fàyọ́ fàkọ̀fì àrò fàyọ́ fàkọ̀fì àrò ọwá fẹ́ ìlépè lára ìgbà náà lọ́mọ ti mí lójóṣù mẹ́rin ó ti bẹ̀rẹ̀ sí mí ó ti di ẹ̀dá ó ti ń yẹra padà ó ti ń jẹ ó ti ń mu gbà tí wọ́n fẹ́ ẹ̀rí sí kété tí wọ́n fẹ́ ẹ̀rí ṣe lára tán fàyó mọ́rù bẹ̀ arúbá ìfẹ̀lì náà sí wọ́n wá sọ nǹkan mẹ́rin fún wọ́n sọ tèmi fèmi wọ́n sọ tẹ̀yìn fẹ́yìn náà torí pé ìṣẹ̀mí ìgbésí ayé ìsopọ̀ mọ́ Ọlọ́run kò sẹ́nìkan tí ò wá gbé nínú wa àfẹn tó bá járe fò ẹ wo bí tí ìṣẹ̀mí ìsopọ̀ mọ́ Ọlọ́run bó ṣe bẹ̀rẹ̀ wọ́n sọ nǹkan mẹ́rin fún sí èmi àtẹ̀yìn táàmà àkọ́kọ́ nú ẹ̀ níbi kátìbì rízkì yìí wọ́n sọ bá ti rọrọ̀ sí nígbàtà ń bọ̀ láyé àfìsí ìdébẹ̀ ẹmọ́ kéèsì àwọn kọ́kọ́ yẹn wọ́n sọ bá ṣe rọrọ̀ sí wọ́n ṣe bá ṣe lọ́lá sí wọ́n sọ bá ṣe nípò sí nínú oyún láti wà lẹ́yìn oṣù mẹ́rin wà ájálì yìí ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ in lọ lò láyé ká padà wá bọ́ lọ́n it has been destined kọ́dárù ti wà lórí ẹ̀ tágbẹ̀ ní kádàrá ohun táà ní láyé àti tí a lò láyé ká wà láti padà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wàṣẹ̀fí yún áùsà áùsà ẹ̀msàyìn olóríire ní òjẹ́ ni àbólórí ibú gbogbo ẹ̀ pátápátá kò mọ̀ sí ìjọ́mọ̀ sí wa ṣùgbọ́n gbogbo dáadáa ayé tá a mọ̀ lámọ̀ ń ṣiṣẹ́ tọ̀ ó túmọ̀ sí pé a lè dá nǹkan kan tipátipá báwọn èèyàn ti ń gbé ayé lónìí a lè dá nǹkan kan tipátipá àti pẹ̀lú títóbi ọlọ́run nígbà kan àwọn kan fẹ́ dá nǹkan tipátipá ní tí wọ́n sì fẹ́ dà náà nìkí ni kí ni wọ́n máa sábà fẹ́ dà olówó wọ́n wá kọ́kọ́ sọ wọ́n dẹlẹ́dẹ̀ ìròyìn gbé dáadáa lọ́yọ̀ fèsì mìíràn ni wọ́n kọ́kọ́ sọ wọ́n dẹlẹ́dẹ̀ wọ́n sì wà wọ́n sì máa jẹ ẹlẹ́dẹ̀ fọ́jọ́ méje ó sì máa jẹ gbogbo tán bá fún wọn jẹ gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ ìgbà tó jẹ́ pé ọlọ́run ní sáti sọ fún ọmọ láti inú oyún wà á jálì ìgbà tí ó lò láyé babaláwo náà tí wọ́n ti sọ̀gbà tí ó lò láyé kò tó ní ọmọ ó kú sáájú ọjọ́ keje ó wá fẹni tí ó sọ lẹ́dẹ̀dẹ̀ yẹn padà náà wá kéde sí gbogbo ará ọmọ nàìjíríà pé ẹni tó bá mọ̀nà tí wọ́n lè gbàgbé yẹn o ẹ ṣàánú wọn o olówó ni wọ́n fẹ́ dà kìí ṣe gbogbo ẹni tó fẹ́ dolówó ń jẹ páání máa dolówó wàláhì téèyàn bá lówó pé ó gbọ̀nà kan lọ́sùn ló sì ìgbà ọ́mì ní gbogbo ọ̀nà tó bá gbà ó ti wà nínú àkọọ́lẹ̀ náà pé yóò lówó nítorí báwọn ẹlòmíì náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ti jẹ òjòwó àwọn nǹkan yẹn ló bá a ti wá ń tí ti wá rọ̀ mọ́ mọ́ wa lórí ẹ̀ ńlá yóò fi ayé àlàáfíà ó dá ní ìsìn ayé tá a wà nínú ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ní wípé kóhun dúró déédé kóhun ti tẹ́ mímọ́ kóhun ti tẹ́ tó tọ́ kóhun má jalè kóhun má pààyàn bọ̀tí wọ́n rẹ́dì láti kọ̀hún wọ́n rẹ́dì òun ò fẹ́ gbọ́mọ ọlọ́mọ wọ́n rẹ́dì láti gbé tiẹ̀ kò fẹ́ fọ́ lé olé wọ́n rẹ́dì láti fọ́ tiẹ̀ nípa pé ọ̀tọ̀ ní wọ́n ṣeré òun ọ̀tọ̀ ní wọ́n ṣeré ọmọ ìlú fẹ́ dàrú ìlú fẹ́ bí nígbà táwọn fọ́léfọ́lé tí wọ́n gbàjọba ìlú náà ọwọ́ adi pé tán bá ti fẹ́ lọ ilé kan wá ní àmbọ̀ lọ́jọ́ Monday wọ́n sì lọ wọ́n sì sọ táìmù kan bọ̀ wọ́n sì lọ́jọ́ ẹ̀ wọ́n sì kọ́lé àmbọ̀ lọ́jọ́ Wednesday ní báyìí wọ́n sì lẹ̀ wọ́n sì lọ lọ́jọ́ ẹ̀ gangan náà ọwọ́ adébi pé tán wọ́n adébi ilé tí wọ́n fẹ́ kó wọ́n àkọ́ fún lé pé a ti o gẹ́gẹ́ bí àdéhùn ilé ẹ̀kùn torí pé a bá dá fẹ́ǹsì lu ó máa lágbára fún ẹ o tó bá fún wa ń tẹ́kàn ṣe tá a bá fi lu fẹ́ǹsì fúnra wa pírọ́blẹ́mù ni ó jà o onílé ní ó padà wá sílẹ̀kùn fúnra rẹ̀ kó tó wá di pé gbogbo ìlú náà wá tó pàpà ń wá dìde pé ìlú yìí ó tù ní táwọn agbógun sí bí wọ́n ṣe ṣe ní mọ́kà ń jọ sí nígbà tí mọ́kà fẹ́ dàrú táwọn bí òsì sí ìdíje gẹ́gẹ́ bí òsì sí ọlọ́run ó sì wà lọ́wọ́ kékeré wọ́n ní àwọn wá fẹ́ fọwọ́sowọ́pọ̀ lórí pé a máa gbógun ti gbogbo ọ̀daràn tí ó mọ̀ gbábò sí ìgbèrè ìlú mọ́kàí àníbi sọ́lọ́lọ́ sọ́lá ó ní ńgbà tí àwọn kèfèrí ni wọ́n gbé ìjókòó yẹn jókòó ànábì tí wà lọ́mọ kékeré ó ní sọ́lọ́lọ́ sọ́lá ó ní ńgbà tí mo tún wá dà nábì ọlọ́run tí wọ́n bá tún pè ní sírú bẹ́ẹ̀ á tún jọ jókòó rẹ̀ ni nítorí pé ìsú islam mú wá lálàáfíà náà ẹwọ ayà tí à ń bá lọ yìí àwọn aṣọ ọmọ èèyàn sí ẹ̀dá mìíràn tuntun pátábára sọ̀lọ̀

ìbànújẹ́ bí àdíòdé lẹ́yìn ìgbà yẹn ẹwà sọ ikú wò tí a máa ń ṣe wá àti ikú ní ọ̀dọ̀ ẹlòmíà ní ẹwọ ẹlẹ́fẹ́ ẹjọ́ ìṣẹ́wà sí mi ẹjọ́wà sí mi ìwọ́n gẹ wọ́n fẹ́ kọ́ pé sọ́kàn gbogbo ìṣẹ́jú pé máa kú a ní ex-president ó ṣe wá àti kànjọ́ òní èmi gan ara mi sì tún sọ́ọ̀tù pé a tí tó bàbá yìí náà mọ́ náà Ọbásanjọ́ ni mò ń lò tẹ́nà wọ́n àti tó ṣe wọ́n fún bàbá ní permanent voters card tó wọ́n ti wá gbà tó wọ́n yẹ̀wò wọ́n abó sẹ́rì ẹ̀yìn wọ́n ni àti ló falẹ̀ ìta gbà tí mo rí tí wọ́n sọ pé máa lò fọ́dún mẹ́wàá pẹ̀lú pé mo ti di 75 years òun wò pé à ṣé máa sí ọdún mẹ́wàá láyé ó rántí kú instantly níbẹ̀ yẹn lọ́wọ́ sọ ní pẹ̀tọ̀ ọlọ́run jẹ́ ń lò tó bẹ́ẹ̀ o kódà ọlọ́run jẹ́ ń lò sí bẹ́ẹ̀ lọ́gán but lẹ́sẹ̀kẹsẹ̀ ló rántí kú máa lo káàdì fọ́dún mẹ́wàá èmi 75 ló wọ́n ti fẹ́ ká mẹ́rin rántí kú nìyẹn ilẹ̀ ni ó fi dé bá ọlọ́run ọba lójú ẹ̀rọ lẹ́yìn ìgbà náà ọlọ́run tó wá ní tó ṣòfò àtún a wà gbé yín dìde lójú àlùfẹ́ àmà torí pé yóò bá sọ pé lẹ́yìn ikú sáré ẹ̀ ti sọ yí tó kù náà ìyẹn lọ́wọ́ bá sọ yẹn tó ń mọ ìnà fún lẹ́yìn ikú tẹ́ sọ pé sáré ní kìí tilẹ̀ ló parí sí yàwó mọ̀ ìfẹ́ àmà sí ṣòfò àtún a wà gbé yín dìde ìgbà náà ni wà ní síkú mọ́ ẹ̀rù ó bá yẹn nígbà tó jẹ́ pé mọ́lákùn náà nígbà tó bá gba gbogbo ẹ̀mí tán gẹ́gbọ́lọ́ ti sọ́lú sọ́tù rahman kúlù man alẹ́ àfáàní wọ̀n yá tó kọ́ wájú rọ́bìkà lójújẹ́ lálòdì kan gbogbo ẹ̀mí ò tán ẹ̀mí labalábá ẹ̀mí ìrà ẹ̀mí ẹ̀fọn kátó wá sọ́tọ́ máa dámà wọ́n wá bí mọ́lápò mẹ́jùlé lérè pé ta ló gùn lónà àwọn kò sí mọ́ òun gan ó ti fẹ́ ni ó fẹ́ gbà tí wọ́n ń kọ́ ń gbà tọ́ ní òfin mọ́ tí ò fẹ́ dá

alimin lórí wọ́n ṣàhádà ẹgbẹ́ láti bẹ̀ẹ́kọ́ lè yà sajidan àbí نعم أعوذ بالله الشيطان العليم من الشيطان الرجيم الله اللهم إني خلق السماوات والأرض والأرض ثم استوى على العرش هو ولوري العرش يجب لوري عرش orí àríṣù ẹ̀ ìtẹ́ ìjọ́lọ̀ àtọ́lá gẹ́gẹ́ bó ti tọ́kọ́ náà náà mọ́lá kùnmí dúnmí ní níwà àbí ní olùgbàgbẹ̀ lẹ́yìn ọlọ́run. Ọkọ̀ alára ẹ̀ta Ayà ló tẹ̀lé. Ìdájú tí ó ní àmúrọ̀ ọlọ́run ní òun ní òun jà bára ọ̀rọ̀ láti sánmà, òun lòun kọ̀ntró, òun fi rìmúùt kọ̀ntró wà lọ́dọ̀ ẹyẹ máa pariwo ogun kan gbogbo ayé ogun tí tó ṣẹlẹ̀ láyé tí ò jẹ́ pé kọ̀ǹtúrò rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o ayé ìlànkà yẹn òní sọ́tù sajida sóra 32 ìdábírù àmọ́rọ̀ nínà sàmà láti sánmà ẹ̀rì tí àràbí kú ọ̀dù yẹn ó jọ èdè wánú yorùbá nínà sàmà láti sánmà ìlà àrùn lọ sílẹ̀ mo fẹ́ kílẹ̀ orí nìkan yóò sì máa rí mo fẹ́ kẹ́mì kan bọ́ yóò sì máa bọ́ mo fẹ́ kí dáadáa kan ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ náà tó mọ̀ yọ ọrùn jù yóò tó wá máa padà lọ fọ́dọ̀ ọlọ́run padà ìyá omi káàrẹ̀ ànàpọ̀dárò alùpàtàrà sí ní máta òjò orúkọjọ́ kan ọjọọ ọlọ́run ọjọ́ 1000 táwọn kà láyé ní èdè lọ́dọ̀ ọlọ́run 1000 years táwọn kà láyé ní èdè lọ́dọ̀ ọlọ́run ó fi ọjọ́ ذلك عالم ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم Ọlọ́run ọba tó nímọ̀ àmọ̀tán in tó pamọ́ àti tó hàn ní olóòròyìn ara rẹ̀ ìlú tàwà ń lọ́nà. Alẹ́dí Hassanà kúrò ṣe ń kọ́lábọ́ Allahu tó dá gbogbo nǹkan tó sì dáadáa. Hassanà kúrò ṣe ń kọ́lọ́lá kò sínú ìlànà tọ́lọ́run ká máa búyàn bá a ṣe wà yí ọmọ ádámọ̀ ni wá ẹnu ẹlòmíì wa ẹnu ẹlòmíì pẹlẹdẹnu wa tí kí pẹlẹdẹ yẹn sì fojú hàn ẹnu ẹlòmíì gùn nínú wa tí gígùn yẹn tó sì fojú hàn ojú ẹlòmíì fẹ̀ nínú wa tó sì fojú hàn kójú ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ náà rí ẹ̀kọ́jọ́ hàn tí ẹ bá wá sọ wípé ẹwojú ẹ̀ràn gẹ̀dàn èèyàn ti tẹ́lọ́mù ẹ wo mú ẹ̀gbọ́ ọ̀rọ̀ èèyàn ti tẹ́lọ̀ nítorí pé òun fà lẹ́nu kan tọ́lọ̀ wọn bá dá ó gbà tí ẹ bá fi bínú sọ bẹ́ẹ̀ àdíkọ́ sọ pé àṣàkìrò lọ tí ẹ bá fi bínú dáhùn kan kéèkéé ká àfúra sí nìyẹn tí ẹ bá fi ẹ ń fi àlẹ́bù kan ẹ̀dẹ́ ọlọ́run tí ẹ bá fi bínú sọ bẹ́ẹ̀ ó yà tẹ̀sì sọ pé àṣàkìrò lọ imú ti ẹ àdíkọ́ lọ́run tó bá jẹ́ pé àwọn èèyàn lọ́wọ́ wá sí nǹkan kan sádùgbò wà tó wọ́n tó àgbẹ́ omi wọ́n fẹ́ sọ pé èyàn aládùgbò ẹ̀dá fún báwọn lọ́nà ẹ̀sẹ̀ rí ẹ̀ kí wá sọ fún àwọn ìjọba pé ẹjọ́ ẹ bára yídà sọ́jà rẹ̀ omi wo omi ìyàwó lẹ́gbẹ́sẹ̀ ńgbẹ́sẹ̀ lẹ́ǹgbómi káàkiri nítorí kómi yẹn ò yọ wọ́n rí pa àtàbùkù fáwọn àbẹ̀wọ̀n ní rí bẹ́ẹ̀ toró mi wọn tí wọ́n gbẹ́ òun lápapọ̀ kan bẹ́ẹ̀ náà lè kí n fàbùkù pẹ̀lú ọlọ́run ọlọ́run máa wá sọ wípé wà bádà kọ́líkọ̀lì ìbáni lè gbé ó bẹ̀rẹ̀ dídẹ̀dà látara àmọ̀ lẹ́yìn náà fún mẹ̀jẹ̀ ara lẹ́sìn náà omi tó láti mímọ́ ìmọ̀ni ọ wá mú àwọn àwọn ọmọdọ́mọ wá lẹ́yìn bàbá wa ádámà tó ti bẹ̀rẹ̀ láti bí àmà àwọn àwọn ọmọdọ́mọ wá wá látara omi omi tí mahim tó yẹpẹrẹ omi tẹ́ sáré nù tó bá jáde

ọrùn kàn sí orí bèèrè lóye àdíkò jẹ́ tó rí méjì tàbí kó ojú púpọ̀ inú jíjẹ́ pẹ́sẹ́nì kan sí ẹ̀mí mi bá ti wọ̀lá tí bá ń rí àwọn kankan tí ó máa kígbe ni yóò máa pariwo ni nígbàtí bá ń rí nǹkan tẹ́lò ní ọba rí ẹbáwà kan ní ìgbìgbì kan wọlé wá lóòrù kò jù gúngú báyìí lọ bí microphone ẹsẹ̀ wà mẹ́ ìkan wà mẹ́ apá wà orí wà gbogbo ẹ̀ pé ní bá ń ṣe jẹ́jẹ́jẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ káàkiri inú ti fi rúùmù wọ́n ràn wá ní ṣùgbọ́n wá láwọn ti jí tẹ́lẹ̀ àwọn ti ń kàlù Kùrán àwọn ò sọ pé ta ní ó dàbí èèyàn ní kèèké àti mọ̀ pé kèèké láàrin lórí gbogbo ẹni bá dúró kan tí ẹ̀bá máa la hawla wala quwwata illa billah lẹ́yìn sọ àbí la ilaha illallah àbí afi allah wa ni mal wakil àbí a'udhu billahi minash shaitanir rajim subhanallah wa bihamdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀ ní nǹkan míì tẹ́ ń gorí ilé tàbí tẹ́ ẹ dìmára kò sí nǹkan tó wọ́n ràn á bá yóò kà tó wà ń ètò ọlọ́run bá ní ìbáwọn èèyàn sọ pé rárá ah, sí ọkùnrin ò tó à mọ́ gbọ́ra lé pé láhọ́ọ̀lọ́ ọ̀rà pọ́tẹ̀ tí gbọ́dẹ́ nìkan sọ bẹ́ẹ̀ wà láàyè oníṣìṣẹ́ ìbọlú jù ó ń kàn sí nǹkan ọ̀rọ̀ ara rẹ̀ ló ní ẹdú nímọ̀ gbólóhùn láhọ́ọ̀lọ́ ọ̀rà fún wọ̀ta ìlà àdìlà ọ̀rọ̀ láìmọye wàláhì làwí ìmọ̀ ní ẹ̀jì nà sí púpọ̀ lọ́ba ń fẹ́yìn ló bá lọ èyí tó parí sí ẹ́ di fíìmù náà nìyẹn èyí tó fẹ́ ṣe òríṣe ẹ̀dá kan nìyẹn téèyàn bá rí ní pèkèkè ọmọ èèyàn sà lọ yóò àtàdé gbígbé lẹ̀ bàbá kan tó ń sọ wọ́n ní ẹnìkan ló fún òun pé máa ṣàdúrà ìgbógbó àdúrà tó bá ti jẹ́ pé wọ́n so pọ̀ mọ́ra wọn sí ìsàlùkùránì ìfọ́ ànábì ìsọ̀lọ́lọ́ ọ̀tọ́lọ́ sọ́làm orú èdè lábábẹ́ tí ń wòye ẹ̀kọ́ gbọ́dọ̀ ju méje lọ pẹ̀tù wọ́n lọ àwọn nǹkan mí pọ̀ tẹ́ bá fẹ́ ṣe ọ̀rọ̀ aláràtí kan wà oní méjì wà mẹ́ta wà mẹ́rin wà márùn wà mẹ́fà wà méje ló parí sí sọ̀rọ̀ bá ti di alfábẹ́ẹ̀tì mẹ́jọ inú Arabic language èyàn ti bẹ̀rẹ̀ sí wíyòkú ìlú ọwọ́ àpọ̀ pé àyẹ́ àkáàkan ló wọ́n nígbà táwọn ń fà láì mà pé fàkúfà ní àlùjọ̀nú bá dé àwọn kan rẹ̀ fẹ́yìn méjì àwọn bá sì fi ojú tọ́ lọ sókè àwọn bá rí tó parí wọ́n ní ogun sì bo àwọn lẹ́ẹ̀kan náà onítọ̀hún ò sọ fáwọn orí nǹkan báyìí bàbá àwọn sọ wípé tó wọn bá ní faradà àti kìyàjọ́ náà ariwo tó ń bá pa síta kò bẹ́ẹ̀ tí nǹkan mọ́ fọlọ́n ti yà yí láǹtàpá bàbá seventy something years mo ti yà yí láǹtàpá òun á gbogbo lẹ̀ síbẹ̀ ó wá ń láàgùn nígbà tí èèyàn já tó mi gbàtọ́ wọn á pè wọn àkọ́kọ́ lásìbà lòun tó tún wẹ̀ pẹ́ lòun ò rí mọ́ bí àjọ̀nú ṣe dé yẹn tí bàbá yẹn bá sì farabalẹ̀ àjọ̀nú sọ pé kí lẹ́sẹ̀ èmi tẹ́ pé mo ti dé yìí tó rárí ìjọ̀nú tó pè àjọ̀nú tí ń bẹ láyé tó ti kù yìí ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n pè láàfáà náà ló ti di kékeré tó bá sọ pé nǹkan báyìí lòun fẹ́ tóun náà sì ìpadà alẹ́ àná ni mo pa àti tàfsírù lébẹ̀ tàfsírù táàmù ti ní every Sunday alẹ́ àná la bá débi ọ̀kan náà ayà àtẹjọba yìí ayà one oh two ní sátú bàkọ́ra kálùjọ̀nù àwọn ó sọ pé ìnáma náà nà fífínà tán pàlà àtàkùtò àwa tó pè é ìfínà ni wa o wọ́n sì kékeré o tọmọ èèyàn bá gbà fún wọn ṣe tètè rí àlùjọ ni wọ́n sọ pé òun ti rẹ́dì wọ́n sì bá tọmọ èèyàn jẹ́ láyé wọ́n lè gbé owó olówó wá fún wọ́n lè sọ sí kíkẹ́ nìkan fún níwọ̀n bá ìtàn bá mọ̀ tó hàn sí wọn tó lọ́pọ̀ lọ́wọ́ balala ọba alámọ̀ kan tó jẹ́ pé ẹlẹ́ lọ́dọ̀ aláyẹ̀wò míì ẹwà sọ pé áà alájà ti kíra ẹ̀sìn rírí láyé ẹnìkan ò sì sọ fọmíṣàn yìí fún ọkàn yóò wà balẹ̀ pé àtúntò fi mọ́ gọ́ mi láìsẹ̀ sí ìbèrè kẹsàn tí sọ ní pé alájà síká ìyá rẹ mọ̀nira ń kọ́ àǹtí rẹ àtìyáwó ń kọ́ ọkàn wà balẹ̀ pé mo gbé ní tágbà òkè gbà láì alùjẹun ló ti gbé sí kírísì ní wá ó ní wọ́n ti máa ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣe kèfì rí o torí kìkì náà làwọn tẹ bá ara wọn tẹ̀lé àwọn òjẹ̀ ìgbẹ́ iná òjìjẹ níbi náà gbogbo àwọn pàpà ńlá ju bẹ́ẹ̀ ló pọ́wọ́ àwọn èèyàn rẹpẹtẹ

àndì kọ́bà àndì kọ́bà àndì kọ́bà ẹ̀yẹ káàdì bẹ̀rẹ̀ náà mọ́ lọ́hùn gbogbo nǹkan táwọn èèyàn rí lónìí tó jẹ́ nǹkan ọ̀rọ̀ ayé wọ́n dì kọ́bà làwọn èèyàn rí ẹnìkan kódà Amẹ́ríkà sọ pé òun kú ìsìnkè àgbọ́rí lẹ́gbà àwọn tẹ́rù pé wọ́n ti develop láyé pé àwọn put in place no wọ́n discover wọ́n discover gold wọ́n discover oil wọ́n discover silver wọ́n discover ìgbà wọ́n discover wọ́n discover ta ló fi síbẹ̀ sáàlọ́nù gbàtọ́ ọlọ́run sọ pé ò dálẹ̀ àti gbogbo tí bẹ nínú ẹ̀ ẹwọ tó láti sọ àtúrà pẹ́sì àrọ̀hàmánù alàlà arṣù sáwà ọlọ́run jẹ́ àrọ̀hàmánù ọlọ́run bẹ lókè àlà arṣù làwú máa bí sàmàwà olóhun ní sí mẹ́sánà wà máa fẹ́ àrùn olóhun ní sí bẹ nílẹ̀ wà máa bá ìdáhùnmá olóhun ní sí bẹ láàrin méjèèjì wà máa dáhùn sárọ̀ àti sí bẹ nínú ilẹ̀ pátápátá four places kò sẹ́nì kankan tó lè dì náà yẹn that is why ọmọ yẹn fi máa ń sọ pé àwọn discover àwọn discover ó yẹ kí á ṣe ẹni tó fi síbẹ̀ torí wa tọ́ dídáwà tó wá dáwà dá yìí wọ́n fẹ́ ká fi dúpẹ́ fọ́lọ́run ni wọ́n fẹ́ ká fi sin ọlọ́run ni wọ́n fẹ́ ká fi jókòó jẹ́ máa lákùn látàrójú nàlélàáyìn wà kọ́ ọ̀rọ̀ kí ló fàtà àríwá ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run wà kọ́ dípọ̀ lápọ̀ fún àtùwárọ̀ tó sì dá wa ní nígbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ọmọlágbé lọ́wọ́ yìí táà náà bá rántí pé wọ́n gbówà lọ́wọ́ báyìí rí lásìkò tí ò pẹ́ sí sí wọ́n gbówà lọ́wọ́ báyìí rí ọlọ́run wá fẹ́ ní rọrùn ọmọ ìyọ́ lọ́wọ́ sẹ́yẹ́ ní gígùn yóò sọ lọ́mọ àlùbáríkà kò ní sẹ́sẹ́ẹ̀tì mọ́ lẹ́ǹdì pé sákùnbára ìdàtọ́hùn abẹ́ látara ẹ̀fẹ́ gígùn ẹgbẹ̀gbọ́n kan ní iná ìjẹ̀dí ìdá ìní ìdáàmọ́ sáólàyá òru àtọ̀sán tí méjèèjì bá ń lọ sí gorí ara wọn alájẹ̀dí ibi lórí ìkan tuntun kan ọdọjọ́ keje ọdọjọ́ keje lónìí adínà yàwó ní ìdìlá òru àtọ̀sán ó gbọ́ ọmọ yìí tó bá yí àwa náà kò sí irú cream táwa náà lè lò kò lè wọ́ tẹ̀ mọ́ nígbà tó bá yá èèyàn mọ̀ ọmọ ọlọ́run sẹ́ni bá gùn bó ti òkó mọ bó ti òkó mọ irú ẹ̀ ní ti irú ẹ̀ ní ti ó bí ìdè tí mo sọ fún yìí <laughs> so wọ́n á fẹ́ fi kankan tí tún jẹ́ kókó mi kí n fi tó lẹ́nu ṣe ìdíjà àkíkọ̀ gan pé afẹ́ kó mọ afẹ́ kó mọ bí yorùbá máa ń wí afẹ́kẹ́ yìí náà sọ fáwọn èèyàn gbogbo nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn Islam ó wá pẹ̀lú rẹ́fẹ́rẹ́ǹsì ìgbà tí yẹn bá ń fún láti inú ọpọlọ ẹ̀ pé bá a ṣe pílánì ẹ̀ náà ó dáa jàre ó yẹ kọ́lọ́run láìjẹ́ ìgbà náà ló tó dà dáadáa lẹ̀ ọlọ́run sì nígbà yẹn lẹ́sìn kí ló fà tá a ẹwọ́ bá ti ń sábà sọ fún abẹ́ sọ títà bá so ìdí tán bá bára wọn sùn tí ní doyún ni a ti wá ń dààmú pé a fẹ́ so ìdí a fẹ́ ṣe tọ́lọ́run ní jẹ́bẹ̀ ta ló ìdí àwọn àgùntàn tá tàwọn ìtọ́lọ̀ wa bóun ti pọ́n nǹkan pọ́nra sọ wípé àìmọye èèyàn ẹni tó fún ọ lóyún wọ́n sọ pé àpá ìyàwó lágbájá gọ́wọ̀n sílé wọn ò sí lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ìyàwó àkọ́kọ́ ni wọ́n kò sí lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ìyàwó àkọ́kọ́ ni wọ́n torí pé kò sí ákírù nìka mẹ́ ẹ wo àfíkọ̀ oní tí túmọ̀ sí pàápó mọ tó dàbí ọba samuela tí ò sí ráì tí ò sí kò àtàwọn nǹkan tó kù tá a bá lè pa ẹran àti fi àfíkàn táàfì tí bá ti ń ṣe ẹran léyá ẹ máa ń sọ ẹran léyá bẹ́ẹ̀ tí ń pàájọ mọ́ ṣé ẹ̀yin lẹ fún ẹni tẹ́ fún lẹ́ran ẹ̀yin lẹ fún tòmátò tóbi pé bá ti lẹ́ta háyẹran àkíkọ́ mi bá ti máa háyẹran léyá yìí a sì gbórúkọ ọmọ jáde táàlá sì gbé jáde tẹ́lẹ̀ ó di méjì a sì fa ohun orí ẹ̀ lọ́jọ́ kejì sábà ti ní kẹta yẹn àti kó mọ̀ ṣùgbọ́n pé àmọ́ orí bí owó kan torí pé ìyàwó ti fẹ́ sọ̀kalẹ̀ torí pé àìkómọ yẹn áfà ni ọ̀pọ̀lọpọ̀ ìlànà yẹn ti ń dààmú ara wọn nǹkan mẹ́ta yẹn ní jẹ́ àfihàn tẹwárí torúkọ ọmọ in táwọn èèyàn ó jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ilé sọ́làyé ẹ̀sìn fáwọn èèyàn orúkọ ọmọ ò ní fọmáàtì kan ju pé kí wà bẹ́ẹ̀ sọlọ́kọ̀ tó bá bẹ́ẹ̀ sọlọ́ before kéèyàn tó fẹ́yàwó èèyàn máa ń sọ orúkọ ọmọ tó fẹ́ bí sọ́lọ̀ bá kádọ̀rà pé yóò bímọ ọ̀nà òun làlájà ti sọ̀rọ̀ ó parí ẹ̀yìn náà ti dàgbà pé tí bá bí ọmọ òun tó bá jọ́kùnrin máa sọ ní Yusuf ká sì máa tòyìn bàbá Yusuf látò ní kò sí tó burú mẹ́ láìsí ìbímọ àwọn pé tó ń bá bímọ tó bá jọ́kùnrin ni máa sọ ní Yusuf a bá ń pè ní bàbá Yusuf irú ẹ̀sẹ̀rẹ̀ sí àwọn àìṣà rọ̀bí aláwọ̀sára ìyàwó àdáni sọlọ́lọ́wọ́sára kọ́là sí àwọn àìṣà bí mọ́láyé wọ́n mọ́ pè ní ìyá àbúlá nínú àwọn àdíṣì wọ́n gbà wá wọ́n mọ́ sọ pé àdíṣì wọ́n látọ̀dọ̀ ìyá àbúlá àìṣà bẹ́ẹ̀ àdìbákì wọ́n pè ní wọ́n máa ń pè ní ọmọ àbìbákì wọ́n máa ń pè ní

níbo ní òsìkò orí sámàkì olé òsìgbéra lọ́pọ̀ mọ́sá àtúnkì látọjọ́ ta ti bí àdíká sọ wípé ẹyẹ owó tó wà nínú àwọ̀ yẹn wò ẹ̀ka owó yẹn náà ẹ̀ka náà wọ́n bàbá ọmọ owó sábà ní àwọ̀ yìí torí pé ẹ̀yìn lẹ̀ ń ni gbogbo ẹ̀ kò jẹ́ káwọn èèyàn sọ ohun tó tọ́ àmọ́ nígbà kejì ẹ̀yin lè ṣe jẹ́ ẹ bá fẹ́ láàánú fáwọn kan tí wọ́n ń pèsè sójú ọ̀nà ọlọ́run láìsẹ̀ máa fún yín láìsì sọjọ́ ìgbéyàwó láìsọjọ́ ọ̀kọ́mà àwọn lágbàwà máa ń ṣe bẹ́ẹ̀ àyí máa ń ṣe bẹ́ẹ̀ ni ó sáwọn ti bí débẹ̀ ṣùgbọ́n tó wá wá dà bẹ́ẹ̀ láwùjọ bí téèyàn bá wà èèyàn máa wá ṣẹ́ṣe o àwọn àfáà tó bá sọ pé àǹgbà sọ pé ó sọ́tọ̀ tó wá ń ṣiṣẹ́ kan àbóǹtòwò kan ìmọ̀ rẹ̀ olálùbáńkà wàláì wọ́n wọn ni o wọ́n tara wọn ànábì sọ́lọ̀ sọ́làm ẹgbọ́n ìdáadáa o ó lè ní àtàwọn ànábì ọlọ́run tọ́lọ́run rán ṣáájú kò sẹ́ni tí ò bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ orí pé àwọn ànábì ló wù nǹkan gbogbo wọn wọ́n tẹ́ tí wọ́n ṣe wọ́n dára wọ́n Abubakar tó tẹ̀lé tó jẹ́ pàlífà mùsùlùmí lẹ́yìn ànábì sọ́rọ̀sọ́rọ̀ sálá afọ́lẹ́ńtà wọ́n mọ́rù afọ́lẹ́ńtà ní Mádínà yìí kan náà wọ́n lọ bá pẹ́sẹ̀ntì léjọ́ kan wọ́n ni wọ́n sí lé wọ́n wà lọ́jà bí kan sọ pé Jonathan ó wà ń tọ́ sẹ́nà pé ó fẹ́ sí ìjìbá kan pé àná òun wọ́n sílẹ̀ wọ́n wà ní wọ́n wà ní tẹ́bá lọ tẹ́ Àbújá ló wà wọ́n wà ń gọ́rì kí ní complex àwọn náà dúró tẹ́ wọ́n dúró pé wọ́n ẹni ọlọ́njẹ́ àtà lónìí nítorí pé ńgbà yẹn wọ́n èkó wọ aráàlú iṣẹ́ bá ṣe ní ọwọ́ wọn ni wọ́n ti máa jẹ àwọn àlọ́fà president ní àlùbáṣọ̀ bí àlọ́sára ní ní ọjà ààrẹ iṣẹ́ tẹ́ gbà yí mọ̀ kọjá ó sì lówó olúwà lọ́wọ́ ẹ̀ àwọn ni àáyà àáyà wọn àáwà tààtìtì náà ni o àáwà tààtìtì ni o ká máa rí bá lásìkò ó ṣẹlẹ̀ láyé tí Umaru náà bẹ̀ Umaru nígbà tó kú ó jẹ gbèsè three ó jẹ gbèsè eighty something thousand dinar dinar owó yẹn ti bálù dòmí olóyìn dinar dinar ni owó mọ́sìn náà oníyàn lówó tán náà ní Kuwait nìkan bá ti ń dákọ̀ dọ́là yẹn tẹ́bà èrò pàǹpàlì náà ni dínárì náà pọ́pùlà ríálì títù tún wà ohun gbèsè tí ó márùn jẹ yẹn ohun ti la rẹ ló bá ń sọ wípé àdùnlá yóò sọ fọ́mọ rẹ̀ pé ó sì tè mójú bẹ́ẹ̀ tìtì yan àrólé ní ó ti mọ̀ pé òun fàyè lẹ̀ lẹ́yìn náà gbèsè tí mo jẹ wá wọ́n náà ti fi àẹ̀ gbèsè tó jẹ nípa pé tán bá fún lẹ́sẹ̀ gbẹ́gẹ́dẹ́ ààrẹ tán ó tún yáwó tí mo fẹ́ sàánú èèyàn onítọ́ tètè bọ́ nǹkan bó ti fayé lẹ́nu àwa lónìí wọ́n fẹ́ ká wòye sí àwọn nǹkan wọ̀nyí kátara bẹ́ẹ̀ kátara bẹ́ẹ̀ mọ ọlọ́run torí pé ìtọ́lọ́run bá fẹ́ ká jẹ́ náà láà jẹ́ ìtọ́lọ́run bá fẹ́ ká dà láà dà á lè sọ pé àbáwọn èèyàn ní ìsìn wàlínà ń bẹ jẹ́ ojú bí ọjẹta díje rí lọ tẹ́lẹ̀ kan ó sọ pé wọ́n lọ́mọ wọn ti wà límọ̀ ó lẹ́rù sí ń gbà wọn láti jọ náà ó lóun sì gbádùn mọ́ tí kò ń sọ pé kó má ṣe kójú lè sìn ín àbí kò ń dojú agbo kí wọ́n yẹ̀yẹ́ òun ọ̀rọ̀ yìí ká kò sí ìkọ́sẹ̀ kan nítorí pé nínú Islam wọ́n èyí la wà límọ̀ bọ́yàn lọ́rùn ìtìjẹwà kódà wà límọ̀ ìyàwó tá a gbọ́ yé tí wà límọ̀ gangan nínú ẹ̀sìn nítorí ẹ̀ bá lágbára lórí ìtẹ̀wà límọ̀ títò mo fẹ́ yàwó ẹ̀dàkùn ẹwà bá mi fẹnu pa oúnjẹ yìí èyí tó jẹ́ wàlímọ̀ gangan nínú sẹ̀rí àná tó ẹgbẹ́ tí ẹ bá gbé kalẹ̀ àwọn èèyàn jẹ bọ́sí tí ìtún wá ṣe wàlímọ̀ gan tó ẹgbẹ́ tọ́lọ̀ ń bá dùn wá nú akànlè kí sáwọn ọ̀rẹ́ wa pé ẹ̀dàkùn ẹ jẹ́ kẹ́ á jẹun alẹ́ lọ́dọ̀ mi tọ́lọ̀ ṣe orí kan fún mi sẹ́yìn pé tó bá nílẹ̀ làwọn èèyàn jẹ ṣùgbọ́n wàlímọ̀ pé ètò kúlà ẹ̀ràn kan mọ́ọ̀t Eh, coke òun jẹ mẹ́fà kúlàmàlà òun jẹ méjì tí bọ́tù wọ́ta yóò mọ̀ lọ bí mẹ́ta torí àfẹ́ ńlá nǹkan bọ̀yín lọ́rùn náà ni ò jẹ́ kó jù báyìí náà lọ ẹ sì ra orúkọ kan ẹ sì rò orúkọ kan torí àfẹ́ ìgbà ìlàmù lẹ́yìn wá àgbà yẹn ẹ wà san 20,000 naira bàbá ẹ̀wà àwọn ẹ̀ wí wọ́n èyí làbọ́ ẹ̀rú wá bọ́ nítàn abáfẹ́sẹ̀ fẹ́ mú oríṣi ìbánilẹ̀ òṣè ní ìsìn ìdìdí ni wà ní tọ́mọ ẹ̀ ọ́n tí wọ́n ti sọ fún ìfẹ́ nígbàtí ìsìnkú ọmọ yóò mọ̀ sí kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní wípé ó yẹ kí wọ́n sọ ohun ìsìláàmù tó rọ̀ fún nǹkan yẹn fáwọn èèyàn ṣùgbọ́n tó dáǹfà ní ìtàwọn pé kò kúkú sí ibi táwọn ti rọ́nà lọ lọ́dọ̀ ọmọdé káwọn gbà bẹ́ẹ̀ náà lọ ẹ wá rí àwọn ọmọ táwọn yìí tán bá délé kéwù gidi wọ́n ṣe bẹ̀rẹ̀ alìsù ni ọ̀ wàláhì wọ́n ṣe bẹ̀rẹ̀ alìsù wọ́n ṣe bẹ̀rẹ̀ alìsù pé tí wọ́n mọ̀ nǹkan nílé kéwù gidi kan táwọn èèyàn dálẹ̀ tí wọ́n rí àwọn ọmọ àwọn lábálú dálẹ̀ ọ̀fẹ́ ni tíra ọ̀fẹ́ ni uniform wọ́n dálẹ̀ síbi kan nìbàdàn gbowó oṣù látọ̀dọ̀ àwọn tó dá alẹ́gbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ mùsùlùmí báwọn náà lẹ́gbà sókè wọn fẹ́rí alukur'an tó fà ní pé téèyàn bá lè ha kur'an bẹ́yẹn mẹ́tọ̀ tí ẹ̀gbẹ́ ha kur'an ẹjọ́ lọ́mọ fún lẹ́gùn ẹ̀ kò sí tí ò lè ha mọ́ láyé kò sí sọ́bjẹ́tì náà láyé ọlọ́run ti sọ̀gbọ̀ ènìyàn torí kò sí nǹkan tí ẹ̀ máa ha tẹ́kíníkálì bí alukur'an kẹrì wọ́n láì a ní ọ̀rẹ́ kan tó jẹ́ medical doctor tó parí láwùsẹ̀ kìlí ìgbà tó há kóra nǹkan bóyá George ìlú kan ní north ìsáni àfáà wa sọ pé ìwọ tó lọ́pọ̀ lọ báyìí ó bá sì lọ ṣe sáyẹ́ǹsì tó kò dẹ̀ lọ sẹ́kọ́rì tó o ló bá bẹ̀rẹ̀ lẹ́sìn wàhálà ìgbàdé ó ti dókítà báyìí practice dókítà ó ti di báyìí lásìkò ìdílé tó parí àfáà tó lọ hákùrà lọ́sẹ̀ ló gbà níyànjú ìgbà tó lọ ní kọlọkọlọ tẹ̀ mú báyìí tí sì sí ọ̀rọ̀ àti tẹ́lú sí ẹ̀dà àwọn nǹkan tó kù ilé ẹ̀kọ́ tí mo wá sọ yẹn àwọn yẹn wá dá lẹ̀ wọ́n wá ń fún àwọn ọmọ ní àlùkòrán kẹrì kódà nǹkan tó fọ́ nídìí láyé ni pé òbí kan wá wìdúrọ̀ ọmọ ẹ̀ ọmọ òun ti mọ pé ó jùwé lọ ṣé wọ́n ti lọ́wọ́ nílé ìwé pé kó mọ́mọ̀ wé ni tó fi wá jẹ́ pé ó ń lìdì ní ibi ti ìhákùn àn lágbàkàwá wá èyí tó sojú mi wọ́n ṣe end of the, of the term ọ wá ń ka ọmọ kan wá ń ka alùkùrán àwọn tó ka alùkùrán kọ̀ tọ́wọ́ bá wà yẹn ó ní sùpánàlá nígbà tí wọ́n gbé microphone fún un ó ní àbínà òun wọ̀lọ́ọ̀nì lẹ́yìn tó bẹ asana ní àwùlá ó ní àwọn ọmọ wa ó ní kò sí ìdágbàdà àgbàwọn eré lọ níbi kíkà alukoran kẹrì tẹ́mọ́rì ṣe international competition nàìjíríà ló pọ̀ jù náà tẹ́mọ́ gba bí kò fún àti kò nàìjíríà ló pọ̀ jù náà fáwọn tí sì mùsùlẹ̀ ìfún wa ní mọ́kà àti kárọ́mà wọ́n sì tún bí fífi. òun ló fà tó jẹ́ pé bí ẹni tí ẹ jẹ́ atọ́kùnrin ìjókòó tó ṣe pèsè sí nǹkan yẹn lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ káwa náà darí ọmọ síbẹ̀. ẹ má wò pé àfáà kan tẹ́lẹ̀ ń pè wọ́n láàfáà ẹ̀yin ò jẹ́lẹ́ bọ́mọ̀ ẹ̀mẹ́ tó wé lára ní tó yẹ pẹ́bọ ní ṣe ẹ̀mẹ́ tó jẹ́ chief imam tó yẹ pẹ́bọ ní ṣe ohun àtàríjọ àjọ̀lọ́jọ́ layas ẹjẹ́ wọ́n ń bá pé afẹ́kẹ́ nìkan afẹ́kọ́rin lọ yóò nà ilé owó òun gbà kóhun rẹ́dì láti ṣe pẹ́kẹ́lì kan rìn lọ òun gbà pé kóhun ṣe pẹ́kẹ́lì kan máa máa ti ṣe mẹ́lọ́ sí ṣùhánàlá wàlà haúlà wàlà fún wọ̀ta ilẹ̀ ìlà yóò nà ilé owó yóò nà ilé 5,000 naira tọba ti wá gbà ó tọ́ wà rìn lọ owó tí òjú aláfà tí ó pè bẹ́ẹ̀ orí wọn wọ́n bẹ́ẹ̀ wá fún ayé pátápátá àwọn máa sọ pé ẹnìkan kí tó bá wá ń ṣiṣẹ́ kéwò rẹ̀ ní òlá àlùbáríkà tíbi tí ayé àlùbáríkà wà lélẹ́ yìí nílùú yìí tí ìgbìyàn tó lẹ́nu ọ̀kadà gbá ọmọ tí wọ́n ní ó lọ lé kéwò rọ̀lẹ́ wọ́n máa tẹ̀ wá rí fẹ́ǹsì wípé níbo lé kí ó mo lọ̀kadà ti gbá ẹ̀ ìyẹn ni pé kìí ṣe bí ilé kìí fọ̀nà lékè ó ní àáfàá ló ní táwọn lọ pa aláǹgbá olórí pípọ́n ìgbà táwọn ti ń wá láǹgbá kiri ìbẹ̀ lọ́kadà ti gbà àwa ò fi ń jẹ aláǹgbá yẹn ńlẹ̀ yìí àwa ayé àti jẹ wọ́n lè mọ jẹ́ǹbì kan láyé ṣùgbọ́n àwọn jẹ́ ìṣẹ́lá fẹ́ fi ṣe náà mo ní bóyá àwọn kan jẹ́ǹbì kan láyé kí la fẹ́ fi ṣe àfà aláǹgbá lẹ́yìn apá aláǹgbá tó máa mọ̀ fà ó sẹlọ̀n torí nǹkan tí èèyàn bá ní bùkátà sí ọ̀pọ̀yà ọ̀pẹ́ horo ibi èèyàn bá ní bùkátà sí gan nínú àwọn ẹlẹ́mìí tẹ́ ń wò yẹn tí ẹ bá mọ̀ mọ̀ fà ó sẹlọ̀n àfi ìdíṣe dà sí ní apá bí èjò bí àkekè bí èkúté àtàwọn tó dàbẹ́ nǹkan olóró tí máa ń ṣe wá lọ́sẹ́ lẹ́yìn ìyẹn ìdí ẹ̀ bá mọ̀ mọ̀ fà náà ẹlẹ́mìí tí lọ jẹ́jẹ́ rẹ̀ ó jẹ̀bi ọlọ́run mọ́ wakọ̀ lọ yóò ní bàbá kan wá ń wakọ̀ bọ̀ afẹ́ pàdé àwọn adìẹ ti wà lójú títí adìẹ kan àtàwọn mẹ́rin rẹpẹtẹ wọ́n ti wà lójú títí ọ̀rẹ́ bí kéèké pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ jánà mo wá dúró díẹ̀ bí bàbá yẹn ti ń bọ̀ nínú jíìpù ya adìẹ yẹn gan mo ní ah ilé ìsì díẹ̀ o? ó wá gbọ́ torí wa lọ ni ó fẹ́ wá bá nínú. ó fẹ́ sọ dìjà ó ní kí lẹ wí ó ní kí ló wí mo ní ilé ìsì ara mi ti gbọ̀n mo ló kù díẹ̀ káàtó O ó ní kí ló kẹ̀ jẹ́ pẹ̀lá díẹ̀ mo nítorí pé èmi tí a ní làwọn náà nínú oníwọ́dún báyẹ̀ kan ni àrí òsáàmì báyẹ̀ dìjà gbọ́rọ̀ ẹ má bínú sà ẹ má bínú sà gbàtí mo wá bẹ̀lẹ̀ dìjà lẹ ẹ̀kẹta ló bá ń lọ subhanallah ẹ̀mí gbogbo tí jẹ́mi láyé tẹ́rí gbogbo wọn pààyàn lọ́tún pààyàn ló ti pààyàn ti àwọn kò kí ìṣọ́ ayé nì wọ̀láyìn tó má bí láìláì láìláì láìláì ẹnìkan ò ní jẹ́ ni ọlọ́run tó pa ẹ̀mí kan ẹ̀mí tó sábà rò tó kéré jù ọkàn rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ káyòbí kò káyòbí ní jáyé náà bòdí ẹmọ wá sí ìsáwọn àpá nígbà àwọn kan ní àwọn tí ó pààyàn ní pípa àti kíkojú hàn tí báwọn ni wọ́n lọ lé alágbà sí yìí ẹjẹ́ kó rí ẹ̀dà rú tí lè yàn sí pààyàn ẹjẹ́ kó wọgbó lọ àwọn ìpàwó ẹ̀ kò sí ìbátẹ̀yàn jẹ́ ọlọ́run wa mọ̀yí irú èèyàn bẹ́ẹ̀ nínú ìṣẹ̀rẹ́ Islam wọ́n máa parú wọn ni nítorí pé tí ẹ bá ti wọ́n lẹ̀ tí wọn ò tún bá ọlọ́run ló mọ̀yí èèyàn tí ó wà bá wọn pé ọlọ́run sì mọ èèyàn tó ti wọgbó látọ̀dọ̀ wọn tọ́lọ̀ bá fẹ́ ṣùgbọ́n ẹ múrú eléyìí kó láyé káwọn èèyàn lè gbáyé rọrùn gbogbo ìdíwá wá ń ṣe bẹ́ẹ̀ náà ká padà sí ìtọ́lọ́run ká jáwọ́ mẹ́ rírè bíbíra bí wa yìí láwa náà bímọ yìí rírè ni wọ́n rè wá yìí là ń dàgbà là ń dọ́lọ́run náà là ń gbọ́rọ̀ ọlọ́run báyìí tó ló ti sáà máa wá fọ̀rọ̀ wa ti tọ́dọ̀ nígbàtí wọ́n bá ń dùn alhamdulillah alẹ́bí bèèrè mọ́ ti ìdàtí inú sọ̀tà nígbàtí wọ́n bá ń bàjẹ́ alhamdulillah àlàkùnlé hàn ọpẹ́ ní fọ́lọ́n ní gbogbo ìgbà nígbàtí ló dùn àdìgbàtí ló bàjẹ́ ìlàbí sọ pé tó bá jẹ́ pé ìgbà kan ṣẹlẹ̀ láyé tọ́mọ̀ ọba ò ní mọ̀ ń pẹ̀ wà ní àdùbìlá irú òsì tọ́kọ́lọ́n àbásọpọ̀gun ayé ni ẹgbọ́rọ̀ lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ pé ìgbà kan tẹ́ wá sọ wípé ọlọ́wọ̀n máa ń pẹ̀ ìwé òsì gbọdọ̀ kọ́ tọ́lọ́run ajẹ́ pé kò tọ́lọ́run lọ́mọ yẹn ń wí yẹn ajẹ́ pé mu ayé nìkan yẹn ẹ wá sọ nǹkan ẹ ọ̀kan kí n tẹ̀lẹ̀ tọ́lọ́run máa ń pẹ̀ àbí ẹ ọ̀kan tẹ̀ pọ̀ ẹ sọ ààbọ̀ ẹ sọ láyé kí ló dé káà ní kó padà sọ́dọ̀ ọlọ́run kí ló káà ní padà sọ́dọ̀ gbogbo tí ń tẹ̀lẹ̀ pátápátá láyé lọ́lọ́run bá ti mọ̀ Aya kan bẹnu sọ́kùn bàkọ́rà, ọlọ́run ni mo fẹ́ dá àwọn àrólé kórí ilẹ̀. Àwọn mọ̀lẹ́kà ni ọlọ́run ma ń sọ fún. Wọ́n máa sọ pé àtàjẹ àlòfin ìhà nà yóò fi ló fi ìhà wàyá sí kó di máa. Wọ́n lè wa, fẹ́ tó wọn. Tí ó mọ̀ sí bàjẹ́, ọlọ́run ni wà láàrùn lùsáàbẹ̀ òbí hamdika wà nìkọ́dún ìṣùlákà kí ni wọ́n náà bá wá tó fẹ́ tí bá ń sọ subhanallah a ń sọ pé wọ́n ti tóbi ń bẹ fún ọ ní máa ń bẹ fún ọ àjùlọ ń bẹ fún ọ tẹbí eléyìí náà ó ti tó táwà táà ń ti tó dá ètí ń pèyẹ fún ọlọ́run ò ní ilé àlàmú máa látara lámú máa dá dá wa ètò wa wúyẹn sí ìtọ́lọ̀ ti jù sí wọn lọ́kàn yẹn ó sì wá padà tẹ̀lẹ̀ ní ìsìn

yóò sì máa fẹ́ kó jẹ́ pé tààrí ẹ̀kúlé yẹn kì bá sì jẹ́ tòun láti ìgbà náà kí ti ṣẹlẹ̀ ayé ọmọ sójú òun bá sì jẹ́ ni wọ́n ti ṣe síbẹ̀ ọkàn ti balẹ̀ láti ìgbà yẹn sáyé ti dídà ló débẹ̀ láti ebi yóò bá ti sọ pé tẹni tó kú mọ̀ ti sàn a ti sọ bẹ́ẹ̀ wà lọ́yà a ti sọ bẹ́ẹ̀ tàwa ni ó hàn wá lẹ́mọ̀ báyìí ṣé kèé sọ máa dámọ̀ yìí náà seke kìí sàwọn ọmọ táwọn èèyàn ń bí ọlọ́mọdé ojú ọmọ wa ọlọ́mọdé ojú ọjà wa náà wọ́n ti bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn ní 200 naira kódà 100 naira 500 naira 1000 naira à 800 naira ẹnìkan sọ pé 800 naira kan jò ní wọ́n wà kò bá wọn lọ pé wọ́n fún 800 naira 500 naira nígbọ́n tí wọ́n fún ẹ́rìjà nígbà tó wọ́n mọ̀ mọ̀ sọ aráyé di artificial wọ́n mọ̀ mọ̀ create artificial poverty torí ìgbà tó bá fẹ́ lo àwọn èèyàn ẹnìkan wá lóòrí ìyá kan náà ló bá fa ibi aṣọ ló bá ń jó sọ́tún ní bá ń jó sósì ẹni èmi nìkan tán lórí mẹ́ta lórí mẹ́ta làwọn olóṣèlú fún èmi nìkan tán bẹ́ẹ̀ ni lọ́sùn tó orí àsìkò ìwọ̀nba díẹ̀ tí a lè mú wọ́tárì sọ́mẹ̀ náà ni kọ́lọ̀kọ́ ẹjọ́ sọ àtẹ́ tó gbọ́ kọ́lọ̀kọ́ pé kó jọ tẹ̀lé kankan aláǹfààní kọ́lọ̀kọ́ pàlékún báràkà fọmọ tàbí kó jẹ́ kó náà ọwọ́ rẹ̀ tó pọ̀ lẹ́yìn tó jẹ́ lálùbá